èmi yóò máa yìn ọ́ èmi yóò máa gbé ọ̀gá ìwọ ṣáá máa ṣàtìlẹ́yìn mi èmi yóò máa gbé ọ̀gá ẹ̀yin kọ́. ẹ káàbọ̀ padà sórí ètò Ògo Ìgbàlà fún ìfàní ẹ̀yin tẹ̀sẹ̀ ń darapọ̀ mọ́ mi orúkọ tèmi Ọlá Ọ̀nàbàjò ẹ̀yìn olórí Orísun tẹlifíṣàn náà la wà kí n tó lọ sílé agbára lẹ́ẹ̀kan mo ń sọ fún wa wípé mo ní ògbóǹtarìgì akíkanjú ọ̀dọ́mọdé olórin ẹ̀mí ẹ ṣàmọ̀ nínú ọ̀rọ̀ ṣítì mi pé ọ̀rọ̀ pé ká tọ́ ọmọ wa ní ọ̀nà tí yóò rìn pé tó bá dàgbà tán kò ní kúrò ńbẹ̀ ó náà ni mo mú sẹ́nu ẹ̀ mo wá mú ẹ̀xámpù ẹ̀ gan wá fún wa lórí ètò léni ògbóǹtarìgì mi ẹ mọ̀ kú kalẹ̀ kẹ. ẹ kúlẹ̀ mọ̀. ṣé dáadáa lè dé. mo dé dáa dé dáadáa gbogbo àwọn aráalé ojú ògbóǹtarìgì mi náà lẹ́tí rí lẹ́nìí ẹ ti wá rí i pé ara ọ̀tọ̀ ara ọ̀tún náà ni ètò tèmi máa bá dé ẹ̀yà bá mi wá nǹkan fìdílé dáadáa kájọ gbọ́ ọ̀rọ̀ lẹ́nu ògbóǹtarìgì tèmi lórí ètò lẹ́nìí ògbóǹtarìgì mi àwọn aráalé wọ́n fẹ́ gbọ́ orúkọ ẹ̀ ó yá kí ni orúkọ tiẹ̀. orúkọ mi ni káyọ̀dé tèmítáyọ̀. Hmm, káyọ̀dé tèmítáyọ̀ ó ti tó bí ọdún mélòó báyìí mo bẹ̀rẹ̀ láti máa kọ nígbà tí mo. o ti tó bí ọdún mélòó ọmọ ọdún mélòó ni yín sà. mo ti dé ọmọ mọ́kànlá lẹ́ni. ọmọ ọdún mọ́kànlá. yà. Hmm. ó ti tó bí ọdún mélòó tó ti fọn sax. mo bẹ̀rẹ̀ sí ń kọ nígbà tí mo pé ọdún mẹ́rin mo lè hmm. bẹ̀rẹ̀ sí ń jáde nígbà tí mo pé ọdún mẹ́fà. Hmm. ó bẹ̀rẹ̀ mú sùúrù jẹ́ ká ṣe é farabalẹ̀ ṣùgbọ́n kò fi ẹ̀yìn tì ó bẹ̀rẹ̀ sí ní fọn sax nígbà tó wà ní ọmọ ọdún mẹ́rin ta ló kọ́ ẹ wọ́n ṣe ń fọn sax. àwọn òbí mi wọ́n wọ́n they got me a teacher. wọ́n gba teacher fún ẹ bẹ́ẹ̀ni ma tó ń kọ́ ẹ ní sax bẹ́ẹ̀ni ma láti bí ọdún mẹ́rin. yes ma. ah ṣe ríṣẹ́ àwọn òbí kan lélẹ́yìí ẹ kí ni àwọn òbí ẹ rí tán fi gba tíṣà sars fún ẹ ṣé ìwọ fẹ́ràn láti máa fọn fèrè ni. mo fẹ́ràn láti mo fẹ́ràn instrument. Hmm. mo fẹ́ràn instrument. ẹ kí ló wá dé tó fi wá jẹ́ saxophone ló ń fọn. ìgbẹ́ mo mo first mo fẹ́ bẹ̀rẹ̀ pẹ̀lú drums. Mm-hmm. then later I told my parents that I saw a saxophone in church mm-hmm. so I like I want a saxophone I don't want a drum anymore wá sọ fún wọn pé o fẹ́ máa fọn fáàtì pé o ò fẹ́ lùlù o ò fẹ́ ẹ̀ẹ́n ṣé torí jẹ́ kí n wá bí ẹ́ ṣé torí pé orí saxophonist ìná o wá kàn fall in love pẹ̀lú saxophonist àbí ìwọ náà nífẹ̀ẹ́ saxophone. mo nífẹ̀ẹ́ music in general. Mm nífẹ̀ẹ́ míúsíìkì ẹ kó tẹ̀ tó di pé a tún máa tẹ̀síwájú ní ọ̀rọ̀ tá à ń sọ àwọn aráàlú gan fẹ́ wù ẹ́ kó o fọn saxophonist bóyá wọ́n wò ó pé àbí ọlá tiẹ̀ mú òun lòmú ni àbí ó kàn tiẹ̀ gbé sars sórí ẹsẹ̀ ọmọ yìí ká ṣáà máa sọ̀rọ̀ ó yá bá mi fọ sax kó bá mi fi yin Ọlọ́run lógo. Thank <laughs> you. ọlọ́run tí a kò lè dá dúró èmi gan gbé ọ̀gá ó kù iṣẹ́ mọ̀dé yìí eh, ọlọ́run á túbọ̀ máa bá mi gbé ẹ lórí sókè á máa bá mi ràn ẹ́ lọ́wọ́. so ní nǹkan tí wọ́n ń sọ fún mi báyìí ni pé ó ti tó bí ọdún mélòó sẹ́yìn báyìí tó ti wá fọn saxophonist tó ti ń fọn saxophone wọ́n jẹ́ ó ti bí ọdún. o bẹ̀rẹ̀ ní ọmọ ọdún mẹ́rin. yà. o bẹ̀rẹ̀ sí ní jáde lọ́mọ ọdún mẹ́fà. fà. o dẹ̀ ti pé ọmọ ọdún mọ́kànlá báyìí. yes ma. ó ti tó bíi ọdún márùn-ún nìyẹn. yà ọdún márùn-ún. àwọn bó ló ti wá ti ṣe iṣẹ́ ìránṣẹ́ káàkiri. mo ti perform ní seven hours of Joshua RCCG Redeem Camp. Mm -hmm. and mo ti mm-hmm. travel káàkiri. nísòro náà o ti o ti perform ní RCCG Redeem Camp yeah. ta ló pè ẹ́ síbẹ̀ báwo ló ṣe ṣaláwárí ẹ̀. mọ̀mí jí and jí wọ́n rí fídíò mi wọ́n request fún mi. mọ̀mí jí o àti dadi jí o wọ́n rí fídíò ẹ̀ wọ́n wá request fún ẹ. bẹ́ẹ̀ mà. ṣé o tẹ̀ ní àwọn tẹjọ máa ń jáde bóyá bíi band. yà mo ní band members. wọ́n tó mélòó. wọ́n tó eight. wọ́n tó eight band members wọ́n tó eight tẹ̀jọ́ máa ń lọ kọrin káàkiri. bẹ́ẹ̀ni ma kíláàsì wo gan lẹ́wà ó jàre. mo ṣẹ̀ṣẹ̀ parí JSS three exam mi ni so mo ń prepare láti lọ SS one. Hmm. mo ń prepare láti lọ SS one ẹ jẹ́ n wá padà o ní o ti lọ kọrin káàkiri àwọn bolo tó ti wá ti lọ kọrin yàtọ̀ sí àwọn ibi tó dárúkọ yẹn So mo ti travel káàkiri. Travel káàkiri, àwọn ìlú wo lẹ ti travel dé o jàre? Mo ti travel lọ US, mo ti ní tour around US. Mm. Mo ti lọ sí New Jersey, New York, Florida, mm -hmm. mo ti lọ France, mo ti lọ Turkey, mo ti lọ London, hmm. mo ti lọ Dubai. Hmm. gbogbo ẹ̀yin ọ̀jẹ̀ ọmọ kéékèèké tẹ̀ ń wò mí nílé níbi gbogbo tẹ̀ tí ń wò mí tó jẹ́ pé ìwọ ń tiẹ̀ tó ń wò mí lọ́kàn yẹn kó o mọ̀jú kó o máa gbá bọ́ọ̀lù káàkiri nígbà ìyá rẹ bá tún ní wá lè bá mi ṣe kinní kan ó tún máa gún pa ṣé ẹ bí ọmọ kan tí wọ́n tọ́ ó ní ọmọ ọdún mọ́kànlá ó ti lọ France ó ti lọ US New Jersey ó ti lọ tọ́ káàkiri ọlọ́run àtúbọ̀ máa bá mi ràn ẹ́ lọ́wọ́ Tèmítáyọ̀ kí ni stage name ẹ pàápàá. stage name ni mi Temisax. Temisax. Hmm. Tẹ́mi Sax ó ti tó orin mélòó ló ti ṣe báyìí. mo ṣẹ̀ṣẹ̀ ṣe single mi ní two thousand and seventeen mo dẹ̀ ṣe concert. o ṣe concert àwọn wo ló bẹ kópa nínú concert yẹn. àwọn yẹn ni BJ Sax hmm. Ṣẹ́gun Ayọ̀mí ah, ah. Fumi Sax hmm. Ṣọlá Sax Ọdún Ayọ̀ Abọ́lẹ́rìn hmm. Sako and a lot more of them. a lot of more of them. Hmm. mo tẹ̀rí pé o wà ní kọ́nsáàtì ọ̀gá mi bj sax lẹ́nujọ́ mẹ́ta yìí bẹ́ẹ̀ ni mà ṣé o perform ńbẹ̀ náà ni. ya mo perform ńbẹ̀. orin wo ló kọ. I will magnify the Lord. ẹ̀sẹ̀ yà fọn díẹ̀ kí n gbọ́. Thank you. ga o bá ń pàtẹ́wọ́ fúnra ẹ̀ náà hmm, tèmi táyọ̀ hmm, kí wàá ní nǹkan tó ṣiṣẹ́ lé lórí lọ́wọ́ báyìí. next project mi ni mo fẹ́ ṣe album title divine grace. album title divine grace. bẹ́ẹ̀ni ma. orin mélòó ló ti nílẹ̀. mo ti ní ẹyọ kan ńlẹ̀ title grace. òun mhm. ló wá ń ṣiṣẹ́ lé lórí lọ́wọ́ my next project divine grace. divine grace gangan. bẹ́ẹ̀ ni mà. Hmm. ọlọ́run àtúbọ̀ máa bá mi fún ẹ ṣe lágbára ọlọ́run. ṣé ó ti ṣe concert ṣó tún wá ronú láti tún ṣe concert míì ní báyìí ó ṣe kan ní two thousand and seventeen àbí. bẹ́ẹ̀ ni mà. ṣó wá tún fẹ́ ṣe another concert báyìí. mo fẹ́ ṣe another concert but nígbà yìí mo fẹ́ kọjú sí ìwé mi because òbí mi sọ pé kí n má máa fi kini first kí n máa kọjú ìwé mi then later I can this like I have my talent already. Okay. Then I should face my studies then after my studies I can go with this. Hmm. Gbogbo ẹ̀yin ọ̀dọ́ langba ṣe tún ti gbọ́ ẹyọ kan lẹ́nu ògbóǹtarìgì tèmi lénìí ó ní ní báyìí òun fẹ́ kọjú mọ́ ìwé òun ọ̀pọ̀lọpọ̀ àwọn ọ̀dọ́ náà ló wà nílé tí wọ́n bá ti ní tálẹ̀ǹtì ẹ̀yọ̀kan tàbí méjì ẹ̀ ti bẹ̀rẹ̀ sí ní gan pákáàkiri ìwé tó tún yẹ kẹ́ ẹ kọjú sí kó lè gbé yín débi gíga kó lè mú yín débi jẹ́ pé kò síbi tẹ́ ẹ̀ ní lè wọ̀ ẹ̀ tún ní lọ ka ìwé ọ̀hún mọ́ akọlẹ̀ wọn máa ṣe ṣé ẹ gbọ́ ọmọ tí wọ́n kọ́ tó tún gba ẹ̀kọ́ wọ́n ní òun fẹ́ kọjú sí ìwé òun pẹ̀lú adúrú tálẹ́ǹtì tó ti níyì àwọn olórin ẹ̀mí míì gan tó tẹ̀ jẹ́ pé wọ́n ti di àgbàlagbà wọ́n á ti bẹ̀rẹ̀ sí ní lọ ṣe ministration nírú redemption camp kí á ní kí lẹ fẹ́ sọ ìka kan gan ti ẹ̀wọ̀n wọn ń dì mọ́ ti bẹ̀rẹ̀ sí ní ganpa kẹ́ẹ̀nì kẹ́ẹ̀nì. ẹ wo ètò Ògo Ìgbàlà ó sì ń tẹ̀síwájú bẹ́ẹ̀ ni mo mọ̀ pé ẹ̀ ń mú ohun kan tàbí méjì dání lórí ètò lẹ́ni torí pé mi pàápàá áá orí mi ṣàn wú ni bẹ́ẹ̀ ní dìde jọ̀ràn jọ̀ràn ṣùgbọ́n ẹ jẹ́ kí n dé òkè lọ́hùn-ún èmi àti ògbóǹtarìgì mi àṣìjọ wà náà ni ẹ kú ìkàlẹ̀.